ìbà fọ́lọ́run olódùmarè ọba àtẹrẹrẹ kárí ayé a lè wí lè ṣe a lè ṣe lè wí arírun àlá ọba tó ní ká máa bẹ tí a fi ń bẹ òun náà ló ní ká máa wà tí àwa fi wà bàbá mi olódùmarè àdúpẹ́ lọ́wọ́ yín a gbé yín ga nítorí pé ẹ jẹ́ kójú máa yọ̀ kó mọ́ wa lónìí wọn lójúmọ́ rẹ̀ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ló máa já sí fún wa àdúpẹ́ pé a gbé apá apá wa ṣe é gbé a gbé ẹsẹ̀ wa láàárọ̀ yìí ẹsẹ̀ wa ṣe é gbé mọ́mì wọn ò pàdé ẹ̀ ní gbòbì wọn ò pàdé ẹ̀ ní mọ́ṣúárì ó wàá máa dúpẹ́ fún ọlọ́run ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa tá a tún rí ìmọ́lẹ̀ ayọ̀ ọjọ́ òní ah, ọlọ́run ògo ni fún orúkọ yín o àgbè e yín ga ah, ojúmọ́ re tó mọ́ wa lónìí alójúmọ́ ayọ̀ ló máa jẹ́ sẹ́ alójúmọ́ ìbùkún ló máa jẹ́ alójúmọ́ ọlá ló máa jẹ́ ah, ètò lètò ojúmọ́ re lètò níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà kò sẹ́ni tí ò ní ìlera èyí tó fẹ́ ṣe kí ni o tó fẹ́ lé ọrọ̀ tó fẹ́ lé owó ohun tó máa máa lé ní gbogbo ìgbà náà ni pé bóun ṣe máa ní àlàáfíà àlàáfíà èmi àti ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé lónìí kò máa ní di fíàfíà o Fọ́yẹ̀kẹ́ Ináọlájí lórúkọ mi Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe bí ẹ ti mọ̀ pé lórí ètò yìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ò lágbára àwọn olóyìnbó ń pè ní hepatitis B tí àwọn Yorùbá sì ń pè ní àìsàn jẹfun-jẹ̀dọ̀ òun ni àwa Yorùbá tá a mọ̀ ọ́ sí ẹ lónìí o ẹ mọ̀ pé mi kì í dá wá sórí ètò mo dókítà mi ti wà ń kalẹ̀ a ní àìrìnpọ̀ ejò òun ni ò jẹ́ kí òun ló jẹ́ kí ìyà kó máa jẹ wọ́n àwọn kìíní kì í dá wá sórí ètò dókítà mi wà ní ìkàlẹ̀ tí wọ́n máa bá wa pín ní yẹlẹyẹlẹ lọ́lọ́kan òjọ̀kan ìtorí náà lẹ́ẹ̀ṣẹ̀ wá nǹkan fìdílé tẹ́ ò sì fìdílé nǹkan tẹ́ para alé tẹ́ para oko tẹ́ para odò wípé yá máa bọ̀ Fóyèkẹ́ Inaọlájí tó ti gbé ètò ìlera ó tún ti gbé e dé kí wọn náà wá kọ́ ẹ̀kọ́ lọ́lọ́kan òjọ̀kan ẹ wọ́n á wò ó pé bí ìṣe wa bíi ìwà wa bíi ìgbésí tí a máa ń gbé lórí ètò yìí náà ni pé àkókò ní ṣe aláìmáàmù omi ọgbọ́n ẹ bá bèrè lọ́wọ́ mi pé omi ọgbọ́n tòní kí tiẹ̀ ló tún fẹ́ sọ kí ló fẹ́ bá wa sọ náà kí la fẹ́ gbọ́ omi ọgbọ́n tèmi ò ní agbára ìbéèrè ni kí ló kàn kí ló kù kí ni ìgbésẹ̀ mi tó yẹ kí n gbé lẹ́ẹ̀kan sí ipò wo ni mo wà ọ̀nà wo ni mo fẹ́ rìn tí mo fi lè bọ́ sínú ògo kan ọ̀nà wo ni mo fẹ́ rìn tí mo fi lè bọ́ kúrò nínú wàhálà ìwà èwo ni mo fẹ́ hù tí mo fi lè yọrí kúrò nínú àwọn gbogbo ìṣòro tó wà nínú ayé mi òun náà ni ìbéèrè yìí fi jáde o pé kí ló kàn kí ló kùn jẹ́ kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ ìrìn àjò rẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ tó o bá jókòó tó o yẹ̀ wò dáadáa tó wà wò fínífínífíní ó wá ronú pé ha látìgbà tí mo ti ń bá a bọ̀ níbo ni mo ti ń bọ̀ níbo ni mo dé ó yá kí ló kù mí kù. ìbéèrè yìí ló máa ń jẹ́ kí ènìyàn kó ní èrò rere ìbéèrè yìí ló máa ń jẹ́ kí ènìyàn kó tẹ̀síwájú ìbéèrè yìí ló máa ń jẹ́ kí ènìyàn kó ṣe àṣeyọrí nítorí pé tí kò bá sí ìrònú gidi ènìyàn kì í lè ṣe àṣeyọrí ṣùgbọ́n níbi tí o bá ti ní ìròrí gidi tó bá rò pé ah ohun tó kù mí kù ni pé kí n ra mọ́tò irú mọ́tò wo gan ni mo fẹ́ rà eléyìí ni tọ̀hún ni ayọ́kẹ́lẹ́ ni èyí tó tóbi díẹ̀ ni ipò tí mo wà yìí kí ló tún wá kù mí kù ìgbésẹ̀ wo tún ni kí n gbé ilé mà ló yẹ kí n kọ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ronú ẹ̀ ìwọ jẹ́ ọ̀dọ́ ó ti kàwé ó ti gbóyè gbogbo èèyàn tẹ̀ tí ń bẹ sọ pé ẹ ò ní mọ́kọ wá ní ò ní múyàwó wá ní ẹ ṣé bó ṣe máa wà nìyẹn ni mo máa bí ẹ ní o mi ò bí ẹ mo bí ẹ ní wọn náà gbọ́dọ̀ bímọ ní o mo fẹ́ rí grandchild mi mo fẹ́ rí granddaughter mi wọ́n wá jókòó yìí pé kí ló kù lékù ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé nígbà tí ìrònú yìí bá jẹyọ ni ènìyàn tí èrò gidi bá wá tí èrò tí kì í ṣe èrò wípé ó yá ẹ jẹ́ kí n lọ pa wọ́n nínú ilé yẹn ẹ jẹ́ kí n lọ ju ìbọn sílẹ̀ nínú ilé yẹn ẹ jẹ́ kí n lọ da petrol sínú ilé yẹn èrò burúkú nìyẹn o lè ròyìn pé kí nǹkan tó kù ẹ́ kù náà ni pé kó o lọ bà ti ènìyàn jẹ́ èrè burúkú kì í jẹ́ kí ènìyàn kó ṣe rere èrò burúkú yìí ó máa ń mú èèyàn lọ sí ọgbà ẹ̀wọ̀n ó máa ń mú pé kí ènìyàn kú kú kú láì tó ọjọ́ èrò burúkú máa ń ba ayé ènìyàn jẹ́ pátápátá ni ṣùgbọ́n nígbà tó bá ti ní èrò rere wà wá ronú pé kí ló wá kù mí kù báyìí ìgbésẹ̀ náà ni pé kí o gbé ìgbésẹ̀ tí ó kù ẹ́ kù nínú ìgbésẹ̀ tí ó kù ẹ́ kù tó o ronú nípa èyí ni wàá ti ṣe àṣeyọrí tó jẹ́ pé o ní agbára jẹ́ kí wọ́n á béèrè lọ́wọ́ rẹ ìwọ tó fẹ́ gbé ìyàwó tó jẹ́ pé ìyàwó ló kù ẹ́ kù ṣé o ti rìn bó ṣe yẹ kó o rìn ṣé o ti tọ̀ bó ṣe yẹ kó o tọ̀ ṣé ìlànà tó yẹ kó o gbé ló gbé nígbà tó ti rántí pé nǹkan báyìí ló kù mí kù ìwọ tí wọ́n nírò pé mọ́tò ló yẹ kí n lọ rà ṣé ìgbà tó èrò yẹn wá sínú ọkọ tó mọ̀ pé ìgbésẹ̀ tó yẹ kó gbé nísinsìnyí ni pé kó lọ ra mọ́tò ṣé kìí ṣe pé ọgbọ́n àlòmọ̀kọ́rọ́ yìí ló fẹ́ fi lọ ra mọ́tò yẹn èrò míì tún nìyẹn o nígbà tó bá gbé ìgbésẹ̀ wípé kí ló kùn ẹ́ kùn ọ̀nà wo ló fẹ́ fi ṣe àṣeyọrí nǹkan tó kùn ẹ́ kùn yẹn gangan ló ṣe kókó ṣọ́nà tí ó dáa ni abọ́nà burúkú ìwọ tó wá wò wípé ha mo tẹ̀ tí wá ń bímọ ọmọ yẹn tó ń lọ sí iléèwé kí ló kù mí kù òun náà ni pé kí n rán àwọn ọmọ yìí lọ sí ilé ẹ̀kọ́ kí àwọn ọmọ yìí jẹ́ olóríire kémi náà kó lè ṣe kí ni kí n lè jẹun ọmọ kí n lè fi ẹ̀yìn tì kí n lè jẹun ọmọ kí ló kù ẹ́ kù ìbéèrè ni eléyìí tó ní agbára bó ṣe wá wò bí ìyàwó tẹ̀ wà nínú àìsàn ó sọ lọ́dún pé ha àìsàn yìí o ikú ló kú o ikú ni o kò tiẹ̀ sọ́nà àbáyọ mọ́ o wọ́n ní kó lọ sílé ìwòsàn ó máa lọ wọ́n fún ẹ lóògùn lò ó ní wò ó lò àwọn èèyàn tilẹ̀ ń gbà ẹ́ nímọ̀ràn lóríṣiríṣi ọ̀nà láti ràn ẹ́ lọ́wọ́ pé kò lè bọ́ nínú àìsàn yìí ṣùgbọ́n ìwọ tó sọ ìwọ ṣàṣọ pé ẹ gbàgbé ẹ àìsàn yìí ló máa pa wọn o torí pé o ronú pé nǹkan tó kù ẹ kù ní pé kò kú rárá ẹni tí ẹ̀mí bá ṣì wà nínú ẹ̀ tó sì lè mí hmm, hmm, tó mí sókè tó mí sísàlẹ̀ àǹfààní àti gbé ayé ṣì wà nínú rẹ̀ tó bá wá ronú pé ikú ló kùn ẹ́ kù ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ṣì máa lò nínú ayé má ṣe ronú pé ikú yẹn lọ gan-an ló kàn nǹkan tó kùn ẹ́ kù ni pé kó o gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ kí ni o ìgbésẹ̀ láti tọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà lọ láti lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò dídè rò pé ipò tó wà yẹn ló máa kú sí má rò pé ikú gangan ló kùn ẹ́ kù ikú kọ́ ó sì lè yè ó sì lè dá ó sì lè di kódà mo tiẹ̀ ti gbẹ́ni tó ti di skẹ́lẹ́ǹtì sílẹ̀ pátápátá tí ò lè jẹun mọ́ ṣùgbọ́n mo mọ̀ pé nínú ọkàn ẹ̀ lọ́hùn á ní òun kì yóò kú ikú kú kàn á ní iyè ló kún un kù ìwọ náà wá ti rò ní pé gbogbo ayé yìí ti sọ ẹ́ náà nǹkan tó kún ẹ kú ni pé kó lọ pokùnso rárá kí ló fẹ́ lọ pokùnso fún ẹ̀mí ẹ̀ ṣì wà má ṣe jẹ́ pé ohun tó kùn ẹ́ kù ni pé kò gbẹ̀mí ara rẹ̀ aburú lásán fọmọlúwàbí tó bá dénú ẹ̀ adòdìndì ni ẹni mo mú wá lónìí nínú omi ọgbọ́n tètè ohun rere tó kùn ẹ́ kù yẹn jáde tètè lọ ṣe Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi.